الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته كيف تسمى يسو رجب إليتي كي كيجي nínú kàlẹ́ndà ẹ̀sìn Islam wọ́n ti ń lọ sókun wẹ́rẹ́wẹ́rẹ́ lẹ́yìn rẹ̀ iná ló so Sha'ban ní ọ̀wọ́lé kí Ramadan kó tó tẹ̀lé bàtà tún ti rí i pé ní ẹnu lọ́lọ́ta wà nínú rẹ̀ yìí àwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́kan àjọkan ṣẹlẹ̀ ilé tó pè fún àkíyèsí àti ìfura àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà kọ́nà ẹlẹ́dàá wa kó ṣọ́ wa kó là wa kó sì gbà wa. wọ́n fẹ́ fi ìdánilẹ́kọ̀ọ́ yìí sílẹ̀ fẹ́ni tó bá níbèrè tó fẹ́ ṣe kó ṣe lórí ìgbà tí ò bá yéèyàn nínú ẹ̀sìn náà. pour ça wa bẹ́ẹ̀ látàrí ẹ̀kọ́ yẹn alhamdulilayi alhamdulilayi alhamdulilayi alhamdulilayi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní màtá ọbẹ̀ ti lẹ́yìn ọdún pé ẹ̀ka ọ̀rọ̀ ní ká ṣe lẹ́yìn àṣùbà Ayatul Kursi ó wà ń bẹ̀ Qul ó wà ń bẹ̀. قل أعوذ برب الفلق هو به قل أعوذ برب الناس هو به بين أني أواجهت ونكاسي صلاة المغرب بكنا أدوات ونكاسي nígbà tí ilẹ̀ أو má lójoojúmọ́ àwọn sóra àti àyà yìí àwọn tí kò gbé kejì àbí àfikáka tọkọ kan fún lẹ́sẹ̀ a pé láàárọ̀ wọ́n ti ní kaka ayatul kursi náà ní kaka àwọn súrà tó tẹ̀lé iye ìgbà tó sì ní kaka àwọn súrà yẹn náà iná ní irun tó tún kaka nínú azkar sabah. ṣùgbọ́n ètò dọ́gba náà ni pé ọ̀kan nínú wa kò ní gbé kejì mi ọ̀kan ò tó fún méjèèjì lè má dá nítorí pé súnà nàbì wá àṣùbà àbí lẹ́yìn gbogbo sọ̀làwàtì. ẹni tí bá máa ké ayatul kursi nǹkan kan ní di lọ́nà láti wà lùjánà yàtọ̀ sí kú. èyí mú wa mọ̀ pé ríkìrì yìí ó ní í ṣe pẹ̀lú màá bá àdé sọ̀rọ̀ ó sì túmọ̀ sí pé ó yẹ kó wọ́n dágbó gédégbé. kó má jẹ́ pé tí azkar ní àbá wà tán ní ká ṣe lọ́kàn nínú àwọn àkókò tó lè sún mọ́pá àti parí sọ̀lá kò yẹ kéyìí tí wọ́n ní ká ṣe lẹ́yìn sọ̀lá ti yẹn kó dúró fún tẹ̀yìn sọ̀lá àti nǹkan mi. nítorí pé Ayatul Kursi ó ti dẹ̀ méjì tọ́ka Qul Allah ó ti dẹ mẹ́fà tó kà kul a'udhu bi rabbil falaq ó ti dẹ mẹ́fà tó kà kul a'udhu bi rabbin nas òun náà dẹ mẹ́fà nù tó ìṣòro láwà nù gbogbo eléyìí kò ṣòro kọ gbani lásìkò rárá rárá torí délé ẹsẹ tí màá bá a di sọdẹ lè màá bá a di sọdẹ àdìkẹrù sọdá ẹjẹ kò náà dábìí ó ti àgédégbé ṣé eléyìí ni ti ó dọ́gba jù a gbọ́dọ̀ sọ pé máa tó ti jẹ́ pé nǹkan kan náà ní ẹjẹ́ kọ̀ọ̀kan dúró fún méjèèjì ọkàn ní dúró fún méjèèjì náà. aleykum salaam. ìpè irọ́ lásán irọ́ lásán náà dé sí pé Umar fi gbà kan má jẹ Umar nítorí pé Umar táwọn àmọ́ gbogbo gbà ọgbọ́n òye ìmà ẹni bẹ pẹ̀lú ẹ̀ so sẹ́yìn gbàjà ilé àpéwá ti Umar so eléyìí bẹ́ẹ̀ nu àwọn àlọ́ eléyìí tó ṣe kókò fẹsẹ̀ rìn lẹ irọ́ lásán pé Umar gbọ́ ọmọ sí láàyè láàyè jà iléyà irọ́ burúkú wọ́n tún ló tún gbé sin ìgbà tí ń sin lọ́wọ́ tí ń wúlẹ̀ ìpẹ́ tún ta sírùngbọ̀n rẹ̀ ọmọ aróńdó tó tún fẹ́ sin tún gbá irùngbọ̀n bàbá rẹ̀ nù bàbá òtún ti torí ìsánú ẹ̀ àlọ́ lásán ọjọ́ bó máa tó gbogbo orú rẹ̀ náà lè máa há sórí fẹ́ẹ́ bá a máa pààlọ́ fáwọn kan máa ti aláwọ̀ àkùrọ̀ <laughs> ẹnikẹ́ni kí ló fẹ́ sọ bó ṣe dẹ́nu jọ nà sàlẹ́kùn sọ̀rọ̀. gbogbo bí tọ́wá ti wà náà nísìnyí àní Nàìjíríà is a country ẹni tí wọ́n máa ń tó kéré bọ̀ pẹ̀lú bí àjàkálẹ̀ àrùn yẹn ti fẹ́ di tọrọ fọ́nkálẹ̀ bá kọ́lọ̀ ń sànù wa so ẹni tí wọ́n ń bọ̀ látó kéré kọ́ mọ̀ wá Nàìjíríà ẹni tó ti wà nù Nàìjíríà kọ́ mọ̀ jáde kúrò nínú Nàìjíríà so àwọn tí wọ́n wà nù Nàìjíríà náà láti máa wò ó ibi tá a wà kò sí mbẹ ká má lọ síbi tó wà nítorí wà níbi tó wà wọ́n má jáde kó mbẹ wá sí state church ìyẹn tó bá dájú kó ti wà náà ìyẹn fáwọn ata wà nulẹ̀ tẹ̀wọ̀n pé ìsọwọ́dẹ́rù bá ẹni tó ń bọ̀ látòkèrè kìí ṣe irú ìsọwọ́dẹ́rù bá àwọn ata wà nulẹ̀ tẹ́nìkan kan mọ̀ wà gbogbo tíjọba ń tanra rẹ̀ jẹun tí wọ́n mú kọ́ńtírì méjìlá kan wá pé gbogbo ẹni tó bá tíjọ́ máa gbẹ̀ kọ́ mọ́ wọ nàìjíríà alọ́ lásán ni lẹ́yìn the best option òní pé gbogbo airport wà tiwa títì gbogbo bí táyà lè gba wọ nàìjíríà kọ́ mọ́ sísìsì nítorí ẹ lè sọ pé kọ́ńtírì báyìí specifically àwọn ní kó bọ̀ tálẹ́ni tí ò máa kó bọ̀ nísìnyí orílẹ̀-èdè orílẹ̀-èdè ibo la gbọ́ pé kò ti ṣe ẹ̀kọ́ kò ti ṣe ẹ̀ méjì tó mú. sọ àwọn lílé ayé táwọn wá prevention tó dáa fáwọn èèyàn wọn gbogbo airport closed. tòbó ṣe ẹ̀kọ́ jẹ́nu kódà àwọn ìlú tó lọ síwájú gidigidi medically. tí wọ́n sì ní ìpalẹ̀mọ́ tó lágbára nípa àti sọ àwọn èèyàn wọn gbogbo wọn ti airport wọn pa ni. àwa tó fẹ́ pa amara. sẹ́kì gbogbo nǹkan wa tọ́ ọwọ́ náà la o àwọn náà la máa pé kọ́ńtìrì kan yàtọ̀ sí kọ́ńtìrì a sì mà ní nàìjíríà yìí corruption pọ̀ gan wàláì sẹ́nìkan bá ń bọ̀ wá nàìjíríà yìí nìyí kódà kó ṣe pọ̀ gan ni coronavirus unlikely kọ́ wọlé àjàjà tó bá ti jẹ́ bí òyìnbó bí òyìnbó ẹ̀ ṣe bí lọ́wọ́n dá dáa wọ́n á tún priority lórí ẹ̀yin tẹ̀ jọmọ country tẹ̀ bá ti dé airport wọ́n mọ̀ fà án sẹ́gbẹ̀ẹ́ kan sẹ́gbẹ̀ẹ́ kan ah you come here come here come like this come like this nítorí pé bóyá táwọn ọba tí wọ́n bá nawọ́ tí wọ́n bá sọwọ́ kúdúrú kìí ṣe náírà làwọn mú wa owó tí wọ́n kí wọ́n máa fún wọn tí wọ́n bá ṣe yóò di gọbọi corruption yẹn ń ba nǹkan jẹ́ wàlá ó súnmọ́ kọ́jọ́ pé gbogbo ẹnìkan kó wọlé ẹnìkan kó wọlé corruption náà lọ fà á ah, ìgbà tẹ́yìn ọ̀fẹ́ ti airport yín kò yẹ kẹ́nìkan orí náà lù wọ̀ láì jẹ́ pé ẹ dá wọn dúró fún ìwádìí tó lágbára àmọ́ àwọn èèyàn máa ẹ máa sáré rọ́ọ̀ṣì wọn ẹ máa sáré rọ́ọ̀ṣì wọn at the end of the day ṣebí náà ní ṣẹlẹ̀ yìí ṣebí náà ní ṣẹlẹ̀ yìí àrùn tó sì jẹ́ pé a'udhu billahi minash shaitani rajim so kò ẹ̀sẹ̀ ìdìgbà tẹ́ni tó mú bá mí sí ọ nímú ọwọ́ kò ń fọkàn kankan báyìí tí wọ́n náà bá fọkàn kálàs sọ nínú pé àdánwò àjàkáyé àrùn ti ṣẹlẹ̀ ọ̀kan ní coronavirus wàláhi tàláhi ó fẹ́ ju agbára gbogbo ilé ayé lọ báyìí kò sóògùn kankan oògùn kí irọ́ lásán ẹ máa fọwọ́ ẹ lẹ́yìn náà máa bomú kò sẹ́ni kankan tó mọ́gun rẹ̀ dì sí àwọn yẹn ti kú bàjẹ́bàjẹ́ kódà àwọn kọ́ńtìrì míì wọ́n mọ̀ ọ́n máa pa àwọn èèyàn tó mú nítorí pé tó bá fi wọ́n ẹ̀ kò sí garanti pé wọn ò ní tàfẹ́ lómi à ń ṣe lóògùn wọ́n kàn eliminate gbogbo wọn ni kò nídìí kó máa gbé sí mídíà bí kọ́ńtùrù mi ṣe ń ṣẹnu nídìí o ẹ dákun tó rọ lọ nǹkan tó le tó bá wọn táwọn ẹni tó yẹ pé wọ́n ń wádìí ìdìnnà wọ́n ń ṣe kí wọ́n ọ̀ máa ń tẹ́ ọ̀sẹ̀ sí sòsáwà náà lọ́wọ́ ayẹ ká wá pé kọ́ńtùrì eh, kọ́ńtùrì everybody don't come in sọ àwọn náà nínú kọ́ńtìrì wa náà àwọn àwò nísìnyí yẹ́bẹ́ ṣe ń sọ pé lẹ́kọ̀ọ́ wọ́n tún ra àwọn èèyàn bíi márùn kan àwọn kò bọ̀ láti England so yàtọ̀ sí tọmọ Italy ó ń jàǹbá burúkú tó ti ta fáwọn èèyàn kan wọ́n tún lọ mọ Amẹ́ríkà kan náà tún gbé wọ́n tún lọ kú sékìtì ìyàwó rẹ̀ náà fẹ́ spread ẹ̀ ń bàdàn mo fẹ́ ìfura báwọn so Èkìtì Ìbàdàn so state méjì just imagine sẹ́mi pé ibìkan wọ́n gbà kọjá possibility wà fún gbogbo ẹni tó máa ń drive àbí wọ́n máa ń drive kó jẹ́ pé kó tó débi tí ń lọ ó drop pé dúró ní tí mo rí yẹn wù mí àbí ẹ̀kọ́ ni àwọn tí ń tajà yẹn kí nǹkan tó ń tà yẹn sẹ́mi èèyàn tó ti tà fún especially ìṣèfọ́rìnà gbogbo àwọn nǹkan tí wọ́n á náà lè máa jọ́ lójú bákan náà lè pọ̀ fẹ́ tọ̀ níbi títí ń pẹ́ kó jẹ́ pé wọ́n yẹ́rù ọlọ́run kan òun gba abẹ kọjá náà tí coronavirus ti wà nù ara rẹ̀ so àgbẹ̀ tí ẹ̀wọ́ bàtà tọ́tẹ̀tọ̀ rẹ̀ mọ́lẹ̀ kí la mọ̀ tó lè rìsọ́ọ̀tì ní stéètì tó lọ gan tó ń fi wá kùn iye èèyàn mélòó gan ló ti ń interact mà so ìdí nu tó fi jẹ́ pé lọ́sẹ̀k tó bá ti dájú kó wà ní stéètì kan gbogbo àwọn measures táwọn ìjọba atlantic ó yẹ káwọn èèyàn support kí ṣe pé àmọ́ tara jẹ ní ṣe Lagos state wọ́n ní gbogbo pípéjọ táwọn èèyàn tó bá ti ju fifty lọ àwọn ọ̀fẹ́ so ẹsẹ̀ mọ̀ pé àwa ní ìsìn a máa ń máa ń sin nǹkan gbọ́ yìí wọ́n lè sọ pé wọ́n fẹ́ christianize nàìjíríà ní tọ́ba dọjọ́ jùmọ̀ àti ìwọ̀njẹ́ àlọ́ mọ́ṣáláṣí fa àwọn ní ṣọ́ọ̀tì náà wọ́n lè sọ pé wọ́n fẹ́ islamize nàìjíríà nítorí wọ́n bá jẹ́ wọ́n lọ ṣọ́ọ̀tì níjọ sunday ẹ ẹ tẹ́ ń ṣe islam àbẹ́ ń ṣe kúfúrú ẹ̀mí ní ń bẹ lára yín lẹ́ẹ̀fì máa bẹ́ ìtẹ́ ń bá ń bá lọ lọ tí ẹ bá ti kú ńkọ́ tó àwọn tó bá kú ni wọ́n máa bá yòókù lọ. ó túmọ̀ sí islam sì kọ́ wa lóríṣiríṣi ẹ̀kọ́ pé prevention is better than cure àwọn òfin púpọ̀ ló fi hàn nínú ṣẹ̀ríà yìí tó lọ́sẹ̀ tó bá yẹ kó gèdè tiwa ni tí èsì péjọba ń bẹ lọ́wọ́ tiwa kíní yóò tó pé ẹ má lọ mọ́ṣáláṣí kò tó ikú ẹ má lọ sí jùmọ̀ kò tó pé ẹ má wá jìnnà torí pé àwọn preventive measures náà wà dókítà bá ṣe inṣàlá inṣàlá kò ní jẹ́ kí ìkànnì kan ràn látòjúwe ní ìsìsáfù alákọ̀ọ́kọ́ ni àwọn anijẹ́ kí sáfù ẹlẹ́ẹ̀kejì ọwọ́ abó ṣe wà ájì kọ́ wa bíi sáfù kẹrin rò pé wa tó àwọn àfikún agbára àwọn fáànù wa ju bó ṣe wà lọ lọ́nà tàtẹ́gùn tí ó wà dáadáa kì í sì ṣe dandan kí àwọn èèyàn súnmọ́ra àwọn lásùnmájì àbí òye wa nítorí pé tí àdánwò bá ṣẹlẹ̀ báyìí ntí máa sábà fàájú náà lẹ̀sẹ̀ láti máa pé nínú tó lè kó lọ náà ní kábẹ́lọ̀n so tọ́ba wá sọ pé nítorí rẹ̀ àwọn lọ́ọ́ ma sọ pé mùsùlùmí kan tó nù tó àmọ̀ sí lọ́ọ́ bọ́ sẹ́nìkan ẹ̀sọ́láyà aleikum aleikum salam ẹ̀sìnkọ́ ọmọ náwó rẹ̀ kíákíá so bákan náà ẹnìkan ò ní fẹ́ ká mo ọrụ pọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ àmà ọ̀rọ̀ àmà mo rò pé sọ̀rọ̀ so gbogbo irú àwọn nǹkan yìí inshàlá inshàlá ọlọ́run fi máa dáàbò bò wá bọ́tí nǹkan bá ti yí ẹni tí ìjọba ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sọ pé nítorí rí ni a nídìí láti máa lo agídí a nídìí láti máa wá béèrè pé ah, ìjọba ló ń ṣe kíní kan kí lè rí sí kí ni mo rí sí kí lè mi rí sí wọn ni kò má jáde má jáde tó nítorí pé ìjọba tí ò tiẹ̀ lo kọ́lọ̀ bá ò kọ́lọ̀ sóòlù òfin ọlọ́run sọ yìí pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ lọ́nà tẹ́ ẹ sì máa protect the public order lójú pé wọn àlò alukurani wọn àlò sunna ní ìsìn public order ti ń bẹ ni pé àwọn sọ pé àwọn ò fẹ́ gathering bá ó kì àwọn wọn sọ pé wọn bí aláya ni náà dá kí náà tẹ̀lé bọ́ bá jẹ́ pé ìyá aláya àwọn òbí dáa ni bí tẹni tí sì ń bá wọn challenge ni ọ̀kan sàn án. tòun máa máa kó àwọn kò gbèrègbè. tán kú wọn sàárín màá ní mò lọ à á lù mí yọ wọn gbá mi orí yọ sẹ́wọ̀n pé àti ìdùnnú àmọ́ ẹ̀rọ tó máa mú kóńdó tó bá fi nà lómi pàkó yọ kó pàkó yọ ni so so ìyẹn tó bá yẹ kó ìjọba wa kò alukurani kò sunna bí àwùjọ wa ti ṣe láti maintain public order kò sí wàhálà ilé wa á sì sọ láti wà mẹ́ àmọ́ dípò ká lè rí sọ̀látù jùmọ̀ àti àlè rí ṣe má bà nítorí ní pé ká ṣe sọ̀látù jàmá wọ àtìyàwó rẹ wọ àtàwọn ọmọ rẹ ẹ ṣe sọ̀látù jàmá ẹ ṣe sọ̀látù duhur ní jàmá tó wà á kẹrẹ ẹ mọ̀ pé àwọn àwùjọ kan wà táwọn tún láwọn ń tẹ̀lé tọ́ra àwọn ń tẹ̀lé tá nàbì sallallahu alaihi wasallam àwọn náà ti ṣòfin bá mi yẹ́n bí Saudiya àwọn náà ti bá wọn kò kò sí júmọ́ àmọ́ pé kó ń kálukú gbélé tó ń bẹ̀rẹ̀ yẹn á sọ pé tí bọ́lá ń sọ pé ẹ tẹ̀lé tọ́lọ́ ẹ tẹ̀lé tàlẹ́ǹtì àti tàwọn aláṣẹ nínú yín lópin ìgbà tá aláṣẹ nínú yín kò bá ti ní kẹ́ takò tọ́lọ́ kẹ́ takò tànàbì sallallahu alaihi wasallam so aláṣẹ yẹn kí ló ń wá sí káàfin ní sọ pé ah oníkàmọ́sí náà máa bí àwọn olùgbọ́rọ̀ sí ọlẹ́nu hmm. ó ní kásìkò sọ láti bá ti tó ẹni tó pèpè fún sọ láti ọlọmọ sílẹ̀ ní gbogbo mọ́ṣáláṣí yóò àpèpè fún sọ̀lá tó bá ti wá pèpè fún sọ̀lá níparí tó yóò máa sọ pé sọ́lù fi ìbòyè òtí kù sọ́lù fi ìbòyè òtí kù lẹ́yìn hayya ala al-falah yóò ní sọ́lù fi ìbòyè òtí kù sọ́lù fi ìbòyè òtí kù ilé yìí ni ká ti ṣe sọ̀lá a ní ká má ṣe sọ̀lá ilé yìí ni ká ti ṣe sọ̀lá àmọ́ wọn sọ pé mẹsì sọ láti nulẹ rẹ wọn sì ní kọ mẹsì jẹmọ nulẹ rẹ wàláìkì tó bá wá sálámà tó lè tàtàkùtà fún ìdí nu táwọn fi ṣerú òfin máa bẹ́ẹ̀ náà ni lọ́pọ̀lọpọ̀ àwọn àlùmbẹ yẹn náà bíi Kuwait àwọn náà bẹ́ẹ̀ ni wọ́n pèpè fún sọlá wọ́n sọ pé sọlú fíbo yóò ti ilé yín ni kí ti ṣe sọlá. tó bá dájú pé stéètì kan ní ìsìn yẹn Lagos state ó ti dájú pé nǹkan yẹn ti ń bẹ́ẹ̀ mẹ́ ẹrú sì ń bà wá tani òní ta ló ní àmà tó bẹ́tà kéèyàn máa lọ sí Lagos news kẹ́ni tó wà ní Lagos news kọ́ mọ́ jáde wá tó bá dájú kó ti di tọrọ fún kálíbà so wọn náà má sì risk ẹ kókó à we are brothers má bọjá rí èèyàn kẹsàn-án ṣe brother lọ sí kìyàmù tó bá dájú pé nǹkan yẹn ti wà o. nísìnyí tó tún báyà lẹ́rù wọ́n ní ní stéètì kan bóyá ọmọ kan ti ń sẹ́nu àìsàn ikú wọn náà gbé wọnú kámpu stéètì wọn náà kàtẹ́nà ọgọ́rùn náà tó fi kúrá àwọn èèyàn míì ìṣẹ́wọ̀n pé gbóró nǹkan nísìnyí àfi káwọn èèyàn kọ́ lọ́n sọ wà ẹ wo bí nǹkan ẹ̀ ń sẹ́ spread nísìnyí níbo lọmọ oní nysc ti kó ń tiẹ̀ sòtẹ́ bá lè máa wádìí kọ́mọ́lẹ̀ tó bí ẹ̀yin náà bá ti ń lẹ́tì kó sínú kingdom of coronavirus nítorí máa ń ṣẹlẹ̀ nìyẹn náà bí tó ti wádìí tó ti wádìí ọkàn lọ bá òun tó ní pàdé ni wọ́n bá níwọ̀n náà so nítorí di eléyìí ó bẹ́tà ká gbọ́rọ̀ ká máa ṣàgídí eléyìí jẹ́ bó ṣe so débi wípé gbogbo stéètì ọ̀wá ni kò sí sùkúlù máa o kò sì sí mọ́ṣáláṣí máa o a ah, ọlọ́mọdé ò burú débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtì ti rí bẹ́ẹ̀ báyìí wọ́n á Germany kò sí jíjáde má so bọ́lá olórí wọn wọ́n fẹ́ bú sẹ́kún pé tán táwọn ọmọ orílẹ̀-èdè ọba corporate bí kinní yìí ti ń spread ó lè mú yẹn sixty percent nínú àwọn kọ́ńtì àwọn lọ́ọ̀dà kò sọ̀wọ́ àwọn ẹni tí wọ́n lọ wájú nínú tẹkinọ́lọ́jì náà àwọn Japan àwọn Germany àwọn Kenya Italy ìyẹn sixty million kálukú ti gbélé àyè ẹnìkan wá kọ átíkù kan nínú àti bẹ nínú Italy ó ní ká dákun ká fi tàwọn kọ́gbọ́n gbàtí kínní kọ́kọ́ bẹ̀rẹ̀ àti oníkálukú àtẹnutọ́ lajú àtàrà oko lọ́dọ̀ àwọn gbogbo instruction tí ìjọba ń pass wọ́n fi tipa làbà rẹ̀ ni pé àà Italy níbi táwọn lajú dé wọ́n á sọ pé kínní kan epidemic kan wá wà wọ́n máa lé àwọn. ó ní nílé ayé kúmọ́ tó bá ń sọ̀rọ̀ medical treatment àti ìlọsíwájú tó wà fún medical science Italy ń dẹnu kọ́ńtì tó lọ wájúwájú jù. Wájú ó ní pẹ̀lú gbogbo nǹkan náà ní ìsìnkí làwọn rí sí because ní sísẹlẹ̀ yìí kò sẹ́ni tó lóògùn rẹ̀ ní ìsìn ìgbà tí wọ́n gbọ́ lọ́rọ̀ tí ìjọba náà sì mú lélo ń bẹ̀rẹ̀ tó fi wá di pé wọ́n rí pé àwọn èèyàn tó ti mú ti pọ̀ jù ẹ̀fọ́ wa sòfin kó lé gbélé ẹnu bọ́dì ní ìsìn kò tẹ́rù tó lè jáde ní tìlù ọ̀pàlẹ̀ rẹ̀ mọ́ káwọn náà fi tàwọn kọ́gbọ́n o tó bá ti dé kọ́ńtì kan tíjọba àwọn bá ti lè ń gbé àwọn ìgbésẹ̀ pé báyìí ni kẹ́ ẹ ṣe báyìí ni kẹ́ ẹ ṣe ẹ má bàa lọ agídí ẹ comply. àwọn ilé jẹ́ kẹ́ni kan fòfin kan kó fi bà business mi jẹ́ wọ́n lè jẹ́ ẹbẹ̀ sọ́yà láyé ní oṣù business. wọ́n lè jẹ́ kó bà kárí àmì jẹ́ exam tó wà wájú wa kẹ́ni ọ̀wà lálàáfíà ló ń ṣe exam. ẹ̀ńtọ́ àmì sàárì tí wọ́n mú ìwé ìdánwò lọ bá a torí ẹ̀ ó túmọ̀ sí pé ìgbà tá a gbádùn nínú gbogbo nǹkan tá a plan láàrin fẹ́ kí àkòdé kan dé bá bọ̀tà tí nǹkan kan bá ti ń ṣẹlẹ̀ tí ń dẹ́rù bá láti àtẹ̀mí ọmọ èèyàn ó bẹ́tà káwá bá ti ṣe sọ ẹ̀mí wa torí tọ́lọ̀ bá ní kẹ́mi wó sí nǹkan yẹn wọ́n lè bọ́ lọ́tọ̀ yìí ṣùgbọ́n ìyẹn tó máa tún ṣe ẹ̀ ìjọba ti fíìsì pé dáhùn bàbá ìlọ́gbọ́dọ̀ wà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń káwọn má fi agidi ká má fi bọ̀rọ̀ ara wa jẹ́ ká sì má tara jẹ ká mọ lọ wá wá gbò kan àbágunmu kan ká lọ ká lọ ká lọ pọ̀ lóbólóbó ká mọ àtàlẹ́ ọjà pé coronavirus èèyàn kan lọ kú ni torí pé tó máa ń sàwọn áfíríkà yẹn ẹnikẹ́ni bá ti tàn wá jẹ ní ìsìn àmọ́ kékeré ni gbogbo corona òyìnbó ló máa ń pa àti pé àwa ti lóògùn rẹ̀ kálukọ́ bá lọ dàyà kó wọn bá di kó àwọn èèyàn kú tuẹ́ tuẹ́ tuẹ́ tuẹ́ kọ́lọ́ ń sànù wa ní ìjọba sójà. Aleykum Wọ́n ń ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ fún mọ́bí Ẹni ẹ bá dé bá lọ́sọ̀rọ̀ ó lẹ́yìn mọ́ ìdààmú máa ṣe rárá lọ ó ṣe mistake bí ó ṣe mistake so ṣé ó lẹ́tọ̀ọ́ láti sọ pàdé lẹ́yìn tí. dáadáa tí ìmáàmù bá ti sálámà ní dìde láti pé sọ láti tèmi kò sí connection kankan pẹ̀lú ìmáàmù whatsoever àyàfi tí bá pé ìmáàmù yẹn ó ti ṣàṣìṣe nu sọ láti tiẹ̀ tẹ́lẹ̀ àṣìṣe yẹn wá wọ aráǹtì kó forí kalẹ̀ lẹ́yìn alama èmi ò ní bá forí kalẹ̀ tó ti ké mọ báraka kan àbí méjì mi ní bá forí kalẹ̀ nígbà tí mo forí kalẹ̀ ó dìgbà tèmi náà bá tó bá sọ láti mi débi sálámà nígbà tí mo bá sálámà tẹ̀lé mi náà wá ṣẹ̀ṣẹ̀ forí kalẹ̀ lẹ́ẹ̀mejì tó mo ti kọ́kọ́ ní eléyìí lọ́wọ́ tó ti ké ìmáàmù ti lọ màá forí kalẹ̀ lẹ́yìn ìgbà tí èmi náà bá sálámà but mo ń gbìyànjú láti pé sọláàtì mi làdé bá ṣẹlẹ̀ àṣìṣe tó ṣẹlẹ̀ ni pé kàkà kí n ṣe tashahhud nira kẹrìkejì mo dìde ni lọ sí rákẹlẹ kẹta ìmáàmù mi sì ti jẹ gbèdé as-sujudu ba'da as-salam èmi náà ti wá dára kan ní ìsìn o ọ̀rẹ́ tèmi ìtẹ́ràn rẹ̀ ní sujudun qabla as-salam kí ni wàá ṣẹlẹ̀ sùjúdù wọn ni wàá ṣe ní ṣé mo lè ṣe bàdí kọ̀ọ̀lì sùjúdù wọn màá ṣe bàdí rárá tí ọba ti jẹ́ bá àti tẹ́lẹ̀ náà kan ó túbọ̀ sí pé èyí ṣe fàkíhì nù ẹjọ́ máa fi kíw kò ní máa pé gbà tí lóye òtún bọ́ sí ẹ̀mú kejì. ìdí tí ó sì fi ṣe kọ̀bìlì ni pé nínú òfin ṣẹ̀ríyà lọ́dọ̀ àwọn fòkànhà tí wọ́n ní á máa forí kalẹ̀ fàdínkù kátó sálámà á máa forí kalẹ̀ fàlékún lẹ́yìn sí sálámà wọ́n ní ìforíkalẹ̀ ká tó sálámà yẹn lágbára ju ìforíkalẹ̀ lẹ́yìn sí sálámà nítorí pé ìforíkalẹ̀ tá a foríkalẹ̀ ṣáájú ká tó sálámà ó jẹ́ jabrun li naqsin waqa'at as afẹ́ ṣe àtúnṣe àdínkù tọwọ́nu sọ̀láàtì wọ̀lẹ́ẹ̀kì ìforíkalẹ̀ tí máa ń wá lẹ́yìn tí sálámà kò ṣàtúnṣe kankan nínú sọlá sọlá tìrẹ ti pé wọ̀lẹ́ẹ̀kì tẹ̀rẹ̀rìmù lè ṣètọ́n ọ̀fẹ́ tí máa ṣètọ́n ìgbòlẹ̀ ni pé orúkọ lè bà mí sọlá ti jáde ó tó bẹ̀. ìdí nu tó ń sọ pé tó o bá gbàgbé ìforíkalẹ̀ tí máa wá lẹ́yìn tí sálámà yẹn gbogbo ìgbà tó o rántí lò lè ṣe yàtọ̀ sí eléyìí tí máa wá ká tó sálámà tí ibi tó ti rántí bá ti pẹ́ níbi tó ti ṣe sọ̀lẹ́ sọ̀lẹ́ tẹ bàjẹ́ wàá tún gbogbo ẹ̀ ṣe ni. torí làwọn fuqaha náà fi máa sọ pé wa man naqasa wa zada sajada qabla as-salam. sọ̀rọ̀ kí ìmáàmù ti jẹ́ gbèsè ziyada èmi ti jẹ́ gbèsè nuqsan òfin ṣẹ̀ríà ti sọ pé man naqasa wa zada sajada qabla as-salam ẹni tó bá fi kún tó bá ṣàfihàn kankan nu sọ̀láàtì rẹ̀ àbọ̀ bá dín kankan kù yóò forí kalẹ̀ kó tó sálámà torí ẹgbà tí èmi ti ń bá sọ̀láàtì tèmi lọ lẹ́yìn ìgbà tí ìmáàmù mi ti sálámà mọ̀ ń pé sọ̀láàtì tèmi màá mọ àkíyèsí any mistake tí mo bá ṣe nísìn èmi ni mo are responsible fún ìmáàmù kankan ò sí máa o wọn náà ni ìmáàmù ara rẹ̀ náà. bá jẹ́mọ̀ mọ̀ bára kà báwo mo ṣe fẹ́ ṣe tí màmú náà dẹ̀ ti màmú ti jẹ dídà orí àbíbá àti báwo ni mo ṣe fẹ́ sọ. tó bá jẹ́ pé kọ̀bílì ni lè máàmù jẹ sọ láti tèmi sì pákà àbí jù bẹ́ẹ̀ lọ ìgbà tí máa ń forí kanlẹ̀ fún kọ̀bílì ìwọ̀n mi náà bá forí kanlẹ̀ nítorí pé sujúdù kọ́bílẹ̀ sẹlẹ̀ dẹ́ẹ̀kì lọ́n fi sọ̀lẹ̀ ara sọ̀láàtì ẹ sì rí i pé imam yóò ti ṣe tashahhud ṣùgbọ́n dípò pé sálámà ni ó forí kalẹ̀ ìmáàmù ọtí sálámà kí lèmi fẹ́ dìde pé mo fẹ́ pé ntòkù nínú sọ̀láàtì mi sí ajẹ́ pé mo ń dá ti sọ̀láàtì ti dàrú nù ìgbà tí n gbọ́dọ̀ dìde kí ìmáàmù tó sálámà ó túmọ̀ sí pé ìgbà tí n bá forí kalẹ̀ kó tó àmọ́ tó bá jẹ́ pé yóò forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà ni so ìgbà tí ó ti sálámà títí wọn forí kanlẹ̀ yẹn mi ò ní bá forí kanlẹ̀ àmọ́ mo mọ̀ pé tèmi náà bá sálámà máa forí kanlẹ̀ tó bá jẹ́ pé mo bá tó rákà kan lẹ́yìn rẹ̀ àmọ́ tí n bá ti bá tó rákà kan lẹ́yìn imam n tó ṣe imam imam ńlọ́dá sí àtàwọn ẹni tó bá tó rákà kan lẹ́yìn náà alaikum salaam. yọrọ náà ni akílà yẹn wò. ẹ kàn gbára gbóná ni ẹ tún sọ láti lè ṣàyàn sí nítorí kí ẹ ti ṣe sọ láti lásìkò rẹ̀ tuntun ọlọ́run sọ pé inna as-salata kanat 'ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn èèyàn tó lákòókò ní sọ láti jẹ́ fáwọn olùgbàgbọ́ òde. nísìnyí òfin ṣẹ̀ríà tó ní ẹ lè pa sọ́látùl Maghrib papọ̀ mọ́ ìṣà ìdẹ̀kùn ni ìdẹ̀kùn kún mọ́tàsíkò àti jàǹfààní rẹ̀ ọ̀bá ti tò téèyàn bá ló ń jàǹfààní rẹ̀ jẹkújẹ níjẹ nítorí wọ́n so mọ́ wípé ìdíwọ́ kan tó lè mú ọmọ lè padà wá tó bá dásìkò ìṣáì ọ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ kò tí ì ṣẹlẹ̀ náà ẹ̀mọ́ òjò tọrọ láìsùn ẹ̀mọ́ ẹ̀sùn òjò tí ọ̀rọ̀ jù kódà gan nínú ṣẹ̀ríyà kéésì kójú ọ̀rọ̀ lásán lẹ́sẹ̀ jámù òjò yẹn yóò máa rọ wábi wọ̀ sí lọ́nà tó ṣe kí kò ní ṣe tẹ́rí gbà tó ní òbí kíkẹ́ ẹ̀sẹ̀ jámù bẹ́ẹ̀ lọ̀rọ̀ táwọn olùmọ̀ṣẹ̀rí àsùn òjò sú àtẹkùn ti fẹ́ yìí àtẹkùn bọ́lọ́ bọ́lọ́ kánulẹ̀ ẹjọ́ kan ń bọ̀ bá kan náà torí ìjẹ́bùsùn tẹ́ bá tó a ṣe sọ láti bá wọn akramakallah so ẹ tún solatul isha ìsìn gbèsè ń bẹ lọ́rùn ìgbà náà ẹ wúrọ ànání ẹ rí kójú pàtó bẹ̀rẹ̀ èyàn sì bí ọmọ àrọ̀ lọ bẹ́ẹ̀ ni ó ti ń rọ̀ gan àbẹ́ ẹ̀kọ́ ni so lọ́pọ̀lọpọ̀ kótó ti kọ́ apárí solatul maghrib ó ti gbá wá sẹ́ẹ̀tún á sì kọ́ ọmọ ẹ̀ máa ti rọ̀ fà kátó á kó ètò tọ́ba dá òwúrọ̀ àyàn tó ń ṣe jámù tí ìṣe tí òjò sì ti dá bẹ́ẹ̀ ṣe ń parí magre àbẹ́ ń ṣe magre lọ́kàn gbọ́ pẹ́ńpẹ́ńpẹ́ńpẹ́ń náà ni àbí òye wa ọ̀hún ni wọ́n ní à ọkàn gbára gbóná nù ẹlẹ́yìn ìjà ló ti jẹ́ nàm. lẹ́yìn náà ti dì nínú mọ́ṣáláṣí kápẹ́jọ nàrọ̀ ìmáàmù mọ́ṣáláṣí kò sí dámọ̀ táà lè ṣe rárá o ẹ gbọ́dọ̀ sí. nítorí tí a bá ṣe wọ́n pè ní iftiyatun al imam ẹ fẹ́ gba sẹ́rìn mọ́ imam lọ́nu. sọ́dà bẹ́ẹ̀ sọ́dà bẹ́ẹ̀ tó rọrùn ni òun la síwájú ní mọ́ṣáláṣí eléyìí. ọkàn jáde lọ́mọ àpòṣe pé ara ń tà máa wínú ẹni tó yẹ kó ṣe jáàmù kò burú ẹgbàá tí náà sọ bá gbọ́ sí máàmù ọmọ torí pé títà fi ń wo nǹkan kú mọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ojú lè máa rọ́ọ̀rù sọ bọ́tí ìmáàmù rí i pé hmm, kò tí ì tó ìta lè ṣe jẹun àbí ẹ̀kọ́ ni so ìmáàmù tó wa gbójú síta orí kékeré nì í kàn sí ọ̀hún wíníwíní bàbá ìmáàmù ẹ̀ jẹ́ wọ́n sì kọ́ máa ṣe so ẹni ká tó bá rẹ jẹ́ pé mi ni lè mọ́ nígbà wọn bá fi ọ̀sẹ̀ lè máàmù ṣe ilé ìjẹun sí ní wọn ti rẹ́ òṣèré máa òṣèré ìlú máa lọ tí wọ́n bá yàn sí ìlú bá wọ́n ní ìwà sí ìṣọ́ àti parí magre but àárín ìwà tá à ń ṣe àkàr àbẹ́ ẹ̀kọ́ ni ni ẹ ti kọ́ ọ mọ̀ eléyìí ba ọ̀rọ̀ àwọn fuqaha kan jẹ́ ìtọ́jọ́gba nù ìyẹn ni so lọ́nà tó ṣe pé tí ń bá ń lọ bẹ́ẹ̀ kò ní rọ ọ̀ka padà wá sí mọ́ṣáláṣí lásìkò ìṣáì ìmáàmù oníkẹsì kọ́mà ọba ọ̀rọ̀ àwọn fuqaha ọ̀tán sọ wípé ní àmàlẹ́kìyà a gbọ́dọ̀ ṣe jámù àti kó ti jẹ́ pé ńgbà tá a ti bẹ̀rẹ̀ magrib yẹn á dà níyàn pa á ṣe jámù rẹ̀ pẹ̀lú ìṣáì sẹ́yìn pé magrib làá ṣe ẹ̀hẹ́ ká tó di lára rí tó jó bẹ́ẹ̀ so láfi ṣe sọ̀láàtì ìṣá náà pẹ̀lú rẹ̀ lẹ́ẹ̀kan náà so ó túmọ̀ sí pé ọ̀rọ̀ táwọn sọ pé àfikà ti dà níyàn pọ̀ ń bùkátà rì kò sì náà. kí lè yàn ṣe. ẹsẹ̀ jámù ẹ̀tún ẹ̀tún tètè dídí kẹ́sì kó tó náà. alaikun salam alaikun salam wọ́n ní sẹ́yìn kan mi lè wà tó lè fà ká ṣe jẹ́mọ̀ bẹ́ẹ̀ ni ìrìn àjò wọ́n máa ń ṣe jẹ́mọ̀ nítorí ìrìn àjò dhuhr wal asr hajj a ṣe jẹ́mọ̀ ní àràfà láàrin àti àṣù ní Muzdalifa láàrin Maghrib àti ìṣá tọ́ba wà nùlù tá a lè ṣe jámù ìyapa láàrin àwọn olùmọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ pé tójò bá rọ̀ yóò sì rọ̀ gidigidi a lè ti torí rẹ̀ ṣe Hanifa ni rárá a lè ṣe jámù nùlù láíláí ohunkóhun kọjá sábàbí àgbọ̀dọ̀ sí i. tọ́ àwọn fòkànlá kan wọ́n sọ pé tí o ti máa ń rọ̀ gidigidi wọ́n lójú ọ̀rọ̀ òkùnkùn gbọ́lẹ̀ bíríkìtì ọ̀rọ̀ fọ́kọ́ ọ̀lẹ̀ pẹ́tẹpẹ́tẹ nǹkan méjì yẹn ìlà méjì yẹn gbọ́dọ̀ wà òkùnkùn gbọ́lẹ̀ bíríkìtì ọ̀rọ̀ fọ́kọ́ ọ̀lẹ̀ pẹ́tẹpẹ́tẹ lọ́nà tó ti pé pẹ̀lú òkùnkùn yìí àti ọ̀rọ̀ fọ́tọ́kọ́ náà. bí a ti máa lọ tá a máa bọ̀. ṣé mo kọ́ ọ̀tá ọ̀kọ́ ráhùn sàn láyé ìgbà ń bóyá kò sí torchlight sáhàwálẹ́lẹ́ kò sì sí electricity sáhàwálẹ́lẹ́ tó ẹlòmíì lè sọ pé fíkìú náà òun náà ń develop kọ́dọ̀ kò sí tó develop tó lórí gbogbo ti ṣẹlẹ̀ láyé nìsín ẹ bá ní kí ni ìdájọ́ rẹ̀ á wa. sọ àwọn fòkàwá òtún ọ̀sùn ní fáànù ní gbogbo ẹ̀ náà láwa torí fífi ẹ̀ ṣe ìmọ̀kàtọ́kẹ̀tò sangele ti fi ó pò ní ó ń dìbẹ́lọ́pù gbogbo wa ni. sọ akérèmọkànlá nísìn ẹnìkan lè sọ pé ẹlẹtírísítì ah, wà náà ìjọba tún ṣe street light tí gbogbo alẹ́ ọ̀mọ́lẹ̀ bíi ọ̀sán torí ẹ̀ táwọn fòkàwá òsàn yẹn á jiyàn tó bá yẹ pé òkùnkùn bolẹ̀ gbérikítí ìjọba sì múná lọ nítorí pé àfẹkẹsìn ọba jẹ àti màáké nǹkan kan bẹ láyè sìn tẹkí tí wọn bá lò kò ní jẹ àmọ́ kókùnkùn bolẹ̀ so wáyé táwa tìràn mọ́ òkùnkùn bolẹ̀ táàfin ni lọ sí náà lásìkò rẹ̀ láti wá máa ṣe sọ láti kankan sí kò rè òtótó ó lọ́n bá lọ ń dọ̀gbìn dàlùkù yà wọn kẹ́ agbọ́pọ̀ àwọn fòkàn àwòye wọn sọ fún yín báyìí tó yẹn lọ́dọ̀ sí iná wà bí rò pé yé wa ẹ̀rọ birikiti ń gbé ń bẹ̀. báyà bí wa lónìí nítorí pé ayé ti lọ síwájú kọjá fẹ́ẹ́ tó bá gan ten minutes láàrin ìgbà torí àwọn drainage tó ní agbára wọn ti ṣe ẹ lówó mi kankan lórí títì tẹ àmọ́ lọ́dọ̀ tiwa ti bẹ́ẹ̀ lọ́mọ tójú bá ti rọ ní ìsìkálukọ́ ọmọ akẹ́wùrè òkè nìfà eléyìí sì lè wà dòní lọ́dọ̀ wa àmọ́ ìṣù náà ó sì lè wà lọ́dọ̀ wa náà sẹ́wọ̀n pé náà dákúdájú ni so bọ́yá eléyìí lè sẹ́kù lọ́dọ̀ Imam Ahmad ó ń sọ pé tó bá yẹ pé ìjì burúkú bá ń jà kálukú wa wò sáré pé káàì tọ́lọ́mbà ni ká délé lálàáfíà pẹ̀lú ìjì tí ò dúró yìí inú ẹ̀ lè padà wá kálukú ń ro bẹ́ẹ̀ lẹ́mìí Ahmad sọ wípé a lè ti torí rẹ̀ ṣe jẹ́mọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn fuqaha ni wọ́n gbá wọlé bẹ́ẹ̀ lẹ́yìn tó tutù burúkú bá mú àwọn òfin káì bá lè padà ẹ̀yìn tí mọ̀ pé àwọn ìlú wà láyé nìyí tẹ́ pé snow máa rọ̀ bí òjò ni tó jẹ́ pé téèyàn bá kan ẹ̀wù mẹ́rìnlá pọ̀ yóò sì tún àgbà báyìí àwọn àbọ̀sẹ̀ kan wà tẹ́kọ̀ wù lásán náà fi ṣe àmọ́ kófù gan-an kò lè fi nǹkan kan hàn wọ́n níbi tí wọ́n nípa dé tẹ́ ẹ bá wọ̀ ẹsẹ̀ yóò tún wà kánkó níbi tó tutù dé apá kan náà àfọkàhá wọn ni tó tutù bá ń bá mu àlè ṣèjọ́ ṣùgbọ́n gbogbo nǹkan náà ló ti ní solution láyé sí ní ìsẹ̀bá àwọn mọ́ṣáláṣí ń rọ àwọn kọ́ńtì báyìí wọ́n á sí hítà ni sòtẹ́ẹ̀lì tí gbogbo mọ́ṣáláṣí wọ́ọ̀m kọ́lẹ̀ tó máa dín ẹ̀wò yín kù ẹ̀ máa dín kùtò oró oró tuntun máa dà yín láàmú so gbogbo excuse yín kọ̀ fẹ́ẹ̀ sí ma adúpẹ́ fọlọ́ maaleykum salaam. balẹ̀ bẹ̀ látọ̀hún pé ọwọ́ yá dùn níbi ìlà rẹ̀ balẹ̀ sílẹ̀ ká mọ̀ fọ́ pàtó ní balẹ̀ ẹnìkan wá sọ wípé dáa fọwọ́ gan pé àní sọ báyìí pé àpò èèyàn tọ̀ àpò mi lọ wá wà pàtó. sọ́wọ́ lẹ́ máa ṣe ẹ máa fọ̀ pọ̀ ẹ sì lè má fọwọ́ ẹ lè má fọwọ́ ẹ lè bẹ̀rẹ̀ látẹnu tì í àdùpẹ́ so àkọ́kọ́ ẹni tó ní ká kò sí lára àlùwàlá àṣìṣe ni ká ara ala ni so tó ní à ń fọwọ́ ọ̀tún lọ́tọ̀ ọwọ́ sì lọ́tọ̀ so ni à yìí lọ́tọ̀ à ilé náà lọ́tọ̀ bó ti ṣe rí nu bí sọ́nà ṣe tọ́ka sí nu òun ló bí àṣìwí nítorí pé nínú súnà anábì sallallahu alaihi wasallam anábì sọ pé tẹ́nìkan ní bá dì láti ojú oorun rẹ̀ tó fòrò tó fòrò sàn kò gbọ́dọ̀ kí ọwọ́ rẹ̀ bọ́nú gbá omi kó tó di pọpọ lẹ́ẹ̀mẹ́ta torí pé kò má bi tọ́wọ́ òun sùn so àwọn ẹlòmíì wọn wá gbọ́ yìí pé a jẹ́ pé oorun tá a bá sùn. So, tá a sùn májú sábà ti jí òhun ní bùkátà ká fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta náà kótó di pa kìbọnú gba omi ètò túmọ̀ sí pé tó bá pé ọ̀sán la bá sùn àbí gbà míì lèyìn bá fẹ́ sàlùwàlá ajẹ́pẹ́ ká fọwọ́ ìsara àlùwàlá àsìgbọ́ burúkú lélẹ̀ nítorí pé ntàràbí sọ́ńbì kò ní í ṣe pẹ̀lú àlùwàlá rárára. Rárá ṣùgbọ́n ní í ṣe pẹ̀lú mo fẹ́ kọ́wọ́ bomi sálọ alánìkan ní máa jẹ́ àlómi ni ó ní í ṣe pẹ̀lú pé mo fẹ́ kọ́wọ́ bomi ẹ̀rọ sẹ́lọ̀ nígbà tí títà ìjì yóò bọ́jú tó bá sì bomi sínú gbá ó lè kọ́wọ́ bọnú omi nǹkan dà sójú ànábì sallallahu alaihi wasallam sọ pé má kọ́wọ́ bọnú gbá omi tó rọ̀ ọ́n mọ ibi tọ́wọ́ rẹ̀ sùn ó ní í ṣe pẹ̀lú pé mo fẹ́ kọ́wọ́ bọnú gbá omi àwọn olùmọ́ni wa sọ pé tí tí mo fẹ́ kó owó pọ̀ bá pọ̀ jùgbà lọ ó tóbi jùgbà lọ so ọ̀rọ̀ mọ́kànwọ́bọ̀ gan kọ̀ bóun wí nítorí pé tómi bá ti pọ̀ tómi bá ti pọ̀ a sọ pé innal ma'a tahurun la yunajjisuhu shay tómi bá ti pọ̀ ẹ̀gbin kì í lapa lára rẹ̀ àdìsí yẹn ń bẹ nínú àdìsí tí wọ́n fi sẹ̀rí pé. إن الماء القليل يؤثر في أبي تؤثر فيه النجاسة القليلة omi tí ó pọ̀ ẹ̀gbin kékeré máa ń lapa lára rẹ̀ sọ eléyìí àwọn ló lẹ́rìí láti fi hàn yín pé nígbà tó pé gbá iná ọ̀gbọ̀dọ̀ kọ́ ọ bọ̀ adẹ́pẹ́ ẹ̀gbin tó lè wà lọ́wọ́ ẹ̀gbin kékeré náà ní ọ̀jẹ̀ yóò lapa nínú omi kékeré tí ń bẹ nù gbà tó bá lọ jẹ́ pé ìwọ fẹ́ kọ́ ọ bomi kọ̀sẹ́ni tó sọ pé kọ́ fọwọ́ lẹ́ẹ̀mẹ́ta màá dàlù àlá ṣùgbọ́n ní kọ́ ọbọ̀ ní omi bẹ́ẹ̀ ni wọ́n á fọwọ́ ìfọwọ́ mọ̀nà ìṣe ní fọwọ́ ọlọ́wọ́ fífò sínú àlọ́ àlá eré ọlọ́wọ́ àlá ni gbogbo àwọn sàhábà sẹ́sìlá yé àlọ́ àlá nàbì sallallahu alaihi wasallam kí ni wọ́n sọ ṣébí náà ló bí pé gbogbo àwọn sàhábà tẹ́tẹ́ làwọn lọ kò sẹ́ni kánú wọn tẹ́tẹ́ làwọn àlùwàlá ànábì tí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú pàànàbì máa fọwọ́ méjèèjì. kò bá jọ tọ̀ lọ́sàlùwàlá kò bá jọ kò bá pé ńgbà tí kó oorun rẹ ọkàn sórí pékin. ebi náà láti mà nígbà tí sàlàyé pé máa ń fọ́n ebi náà ni àbá àfọ̀ ibi àlàyé tá ń ṣe àlàtì mà níbi tá a ti mà náà ni hadith Uthman ibn Affan radiyallahu anhu nínú sọ̀rọ̀ Muslim àti nínú Muwatta Malik wọn lọ́nà Nabi sallallahu alayhi wa sallam ghasala yadayhi yabda'u bi ghasli yadayhi ó máa ń bẹ̀rẹ̀ àlọ́lá pẹ̀lú fífọwọ́ rẹ̀ méjèèjì salasan salasan nínú Muwatta. marrataini marrataini nínú muslim salasan salasan ní ìsìn tó bá sọ fẹ́yìn náà léde yorùbá pé ọ̀pọ̀ ọwọ́ rẹ méjèèjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta lẹ́ẹ̀mejì méjì ṣé àpọ̀pọ̀ náà lẹ́ẹ̀mejì méjì yẹn ni pé méjì méjì lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta. mẹ́ta. pẹ̀lú má ka gidi hari àtà ìmàkan. àwọn ọba tó ń fọ láti jẹ́ àwọn bàbá wa wọn máa fọ wọn kọ́ ọmọ gbé tuntun wá fún wa òdo tí èyí tí wọ́n ń bábọ̀ látọ̀jọ́ tó pẹ́ ńkọ́. ṣébi tí ń da àwọn èèyàn láàmú náà ní náwó àbá àná wọ́n ń na àlẹ ẹ̀ẹ́dẹ́rìhìn mọ̀kìtẹ́dù àwọn tó rántí àwọn bàbá rẹ báyìí ó sì tẹ̀lé ó yẹ kí wọn náà máa ṣe kó o sì máa ṣe fọ́ọ̀mù rẹ ìbá àwọn bàbá yín lẹ̀ ń tẹ̀lé rubbish. akramakumullah nítorí sunnah nabi sallallahu alayhi wa sallam ẹ̀ lè gbọ́ yé àfi báyìí ẹnì kan pọ̀lọpọ̀ yọ sọ wípé kódà tí Usman yìí náà àwọn ìwáyà mi wa ghasala yadayhi thalathan ó fọwọ́ rẹ̀ méjèèjì lẹ́mẹ̀ta sẹ́wọ̀n kí lèèrè làwọn èèyàn depend kí ẹ méjèèjì àrí lẹ́mẹ̀ta àbí sọ àbí sísọ eléyìí wọ́n ń pè ní mujmal nǹkan tó ṣe kí wọ́n tán kókó ni wọ́n ṣe fọ́ sí wẹ́wẹ́ rẹ̀ ìwáyà kan wá wá ó lọ fọ́ sẹlẹ̀sẹ̀sẹlẹ̀sẹ̀ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ìwáyà mi sọ pé mọ̀rẹ̀tẹ̀yìn ní mọ̀rẹ̀tẹ̀yìn lẹ́ẹ̀mejì méjì òfin ṣẹ̀rí àṣọ pé èyí tí wọ́n bá ṣàlàyé láàfin máa túmọ̀ èyí tí wọ́n bá tán kókó inú ẹ̀rọ hàn pé àwọn ọ̀rọ̀ méjèèjì ọ̀sẹ̀ kí ni wọ́n takora wọn eléyìí jẹ́ bìsìtì. wọ́n sọ pé bùn ni wọ́n ní èyí sábà jẹ́ dàda àfi kọ́ sọ pé wọ́n neglect irun rẹ̀ wọ́n náà ní sọ wá fẹ́ dadalize irun rẹ̀ yóò di dàda ni Islam wọ́n sọ pé bùn ni ọ́ sori pé tí sẹ́rí àsọ ni pé gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún ní irun kó mójútó irun rẹ̀ kò sẹ́ni kan bí ń dàda rí eléyàn challenge ni ti challenge anybody sẹ́ni kan tán bí ń dàda rí irun orí ọmọ tuntun bẹ́ẹ̀ ni wọ́n rí múlọmúlọmúlọ pé ló sọ àbí dada àwọn ló dada láìsẹ nítorí pé àwọn tí èsè mùsùlùmí àwọn ní bìlíìfù kan nígbà tó bá ní òun dada wàlíìnù sani wàlíì ọ̀bùn so àkídà tiwọn ní ma bí tí wọn fi ṣe ọmọ wọn ní dada ẹ sọ pé with time tí bá ti neglect irun yẹn wọ́n tún ní kó o ti máa pa roborobo rabaraba roborobo rabaraba tí ó padà wá di dada sọdọ́ bá gbìyànjú fáwọn gèèké sábà rọrùn fáwọn ọmọ nítorí pé ohun tẹ́ ti fi sílẹ̀ tó ti pẹ́ tẹ́ ẹ̀ tọ́ọ̀chì tẹ́ ẹ̀ sáyẹn rẹ̀ ẹ wá dé nìṣẹ́ wá pé à ó lè léwu kódà tí wọ́n bá fàdánù wọ́n nídìí ẹni tí ó bá ní farabalẹ̀ ìní ò lè bá wọn fàdánù ṣé Islam ọ̀ farama lábẹ́rẹ́ àríkọ́ àwọn ọmọbìnrin lónìí látàrí oge rọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà wọ́n ń sọrun wọn di dáadáa wọ́n ní àwọn ò lásìkò káwọn fi lè máa dirí káwọn máa tọ́jú oorun káwọn máa ṣe kínní ẹ lẹ́yìn náà wọ́n bá wọn sọ di dáadáa so eléyìí lè soṣù mẹ́ta lórí àwọn ó kì í dá lóbìnrin náà tí ó wà lọ́dọ̀ ọkọ fọ́ọ̀mù wa gbẹ̀rùn kan kápósì mẹ́ta tọkọ rẹ gan ní pé kínní kan rùn kò sí náà ní kankan márùn náà ní. so lẹ́yìn wọn àgbà náà ń jẹ́ ọ̀yẹ̀yàn kọ̀ mùsùlùmí làwà. mùsùlùmí làwa àwọn àpèjúwe bú fóun tí èsè mùsùlùmí ń ṣe kọ̀tọ́ sí mùsùlùmí àwọn ọmọ tó láwọn ń soge rọ́tà ń soge ránù tí wọ́n ṣe mùsùlùmí sẹ́yìn máa ń kí lẹ́sẹ̀ bábẹ̀ kò fòrí rẹ́m bàtà àwọn tí ṣe mùsùlùmí ni wọ́n ṣe gan tó bá bàrà lójú àwọn mùsùlùmí ni wọn wọ́n dá lómi tún wọ jìlbáàbù tún wọ nìkọ́ọ̀bù tún ṣe kínní àmọ́ ti dada láìsí wọn lẹ́yìn. sọ bá lọ́kàn jẹ́ o ọba àwọn obìnrin tó máa ń gbìyànjú láàrin àwọn obìnrin láti gáìdì wọn sẹ́sìn ọ̀kan wá sọ fún gbìyànjú títí àwọn ẹni tí ń ṣe wọ́n yarí ni tó o wọ́n máa sọ ọrùn rẹ di dáadáa kí ṣe ń o mójútó ọrùn rẹ mójútó irun rẹ masha allah la àwọn áfíríkà oríṣiríṣi iná ni wọ́n dirí wọn ó lè ṣe àwọn àti pé ìpàpọ̀ ehoro àbí kí ni wọ́n pè wọ́n sì lè sọ pé kí nìkan ìpàdé àdúrà fa. tó gbogbo orú àwọn ilé kọ́kọ́ bọ́ ti kórè ló ti kólóbó wọ́n hàn kẹ̀dẹ̀ náà. wọ́n náà wọ́n sì rà. sọlá tó wọn àwọn ọmọ kan wà nìgbésí àníwọ̀n mọ́kà wa Maghrib ìgbà wo ló tó rà. àsìkò sọlá tó tó àbẹ́ ẹ̀kọ́ ni ó sì Maghrib yẹn ó tún wá sí sọlá tó lọ ìṣá ó wá sẹ̀sẹ̀ sí sọlá tó bọ̀ gbogbo ẹ̀ ló tún sẹ̀ ó sì Maghrib tó gbàgbé ọwọ́ àti ìṣáì lẹ́yìn rẹ̀ lẹ́ẹ̀kan náà ó tún wá sọ̀látò gbóhùr lẹ́yìn rẹ̀ nítorí tá a bá sírò gbogbo sọ̀látì látòrí ètò ọgbàgbé títí dórí ètò àkókò rẹ̀ wà nísìn kò tí ì tó sọ̀látì márùn òfin ṣẹ̀rí àsọ pé tí a bá gbàgbé sọ̀látì kan tí ọba ṣe tó wá ṣẹlẹ̀ pé sọ̀látì tí wò ṣe yẹn tá a bá sírò rẹ̀ sí sọ̀látì tásìkò rẹ̀ wà nísìn so tọ́ba ṣírò rẹ̀ pé kò ju márùn lọ. a jẹ́ pé wàá tún wàá ṣe sọ láti tọ̀ gbàgbé òun gbogbo ìtọ́ tẹ̀lé náà wàá ṣe. irú àwọn tí wọ́n sọ pé àwọn ṣe àwọn sọ láti lè ṣá ẹ̀ kẹ́ ẹ múra o ìbéèrè yìí lọ́fẹ́ dá nǹkan lẹ̀ fún bàjẹ́. wọ́n láwọn àwọn sọ láti lè ṣá ẹ̀ kásìkò rẹ̀ tó tó fa sọ láǹkà ìṣá. sọ́ọ̀sì zohor asr magrib ah alhamdulilah ọlọ́yọ yín so torí ẹ̀ tí wọ́n yẹ kí tá a máa ṣírò rẹ̀ papọ̀ ó jẹ́ gbogbo ẹ̀ lẹ́ẹ̀bá tún sí so nítorí di eléyìí irú tí a ní ìsìn alhamdulilah ó sì magrib ó sì ìṣá ó sàtúbà ó wá sẹsẹ sí sọlá tó ọgbọhùn kí ló dé wọ́n nítorí pé sọláàtì tọ́lọ̀ ti pa á láṣẹ pa á láṣẹ káàtó ni kò síbi tọ́lọ̀ ti gbà pé kò ṣe sọláàtì lọ́ṣà kó tó ṣe magrib kó ṣe ìṣá àṣùbà kó tó ṣe magrib kó ṣe ìṣá àṣùbà zuhur kó ṣe magrib tàná ò tó bẹ́ẹ̀ ọ̀ kó ṣe magrib ọ̀ wá sí àwọn ìtọ́tẹ̀lẹ̀ náà àmì wo béèrè wọn béèrè lábẹ́ béèrè náà wàlẹ́kùn sọ̀rọ̀. àhán bò ní ṣe ń wá bò ní ṣe máa lọ. ìjọ mélòó ni máa ń lò ń bi ẹ tún ti dín kù ọ̀dà ọ̀dà ọ̀dà ní ní ṣé ó ti fẹ́ yàwó níbo ni ìyàwó rẹ wà náà Ìbàdàn tọ́ba dé Ìbàdàn kan bóun ní sẹ́sẹ́ sọ láti ọmọ ń pè gbogbo olùtẹ́ bá ti níyàwó ìlú yín ni ẹ gbọ́dọ̀ pé sọ láti mẹ́ tó bá ké bíi ló fi ìyàwó sí ìlú rẹ ni ọ gbọ́dọ̀ pé sọ láti sọmọ tó bá ké máa lọ ẹ máa bọ̀ ni ọmọ tó bá ti débi kèé lò jíjọ́ mẹ́ta lọ sọ àǹfààní wà fún kíkọ́ máa ṣe kọ́sù kó sì máa ṣe jọ́mọ̀ bàtí ò ti nílò ju ọjọ́ mẹ́ta lọ. walakin tó bá lọ mọ́sálásí bí ìmọ̀ àwọn sẹ́ńsẹ́ sọ láti lọ́gbọ́dọ̀ sí àbí òye wa. yàtọ̀ sọmọ tó yẹ pé kò ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ yọ wọn kù ní throughout títí tí sẹ́mísítà ò fi parí. ọ̀rọ̀ á ní arìnrìn àjò ló ń ṣe kọ́sù ọ̀ ń tara rẹ̀ dànù dáadáa ọgbọ́dọ̀ máa pé sọ̀lá dáadáa ọgbọ́dọ̀ máa pé sọ̀lá náà aleykum salaam aleykum salaam. lẹ́yìn máa ti ń ṣe àlẹ́ṣà kí ló dé táwọn ti ṣe magrib tó fi lọ. náà èmi ń gbọ́ ní ìsìn kí ló mú wọn má ṣe magrib tí ìṣá ìfi tó ẹlẹ́yìn kí ló dé tóun ò tí ì ṣe má àá náà ni wọ́n ní bẹ́ẹ̀rẹ̀ ó bí náà nì abẹ́rẹ́ líle máa mú <laughs> torí pé tí abáfà ìgbàrọ wọn bẹ́ẹ̀ sì jẹ ẹ mọ̀ pé ìgbà tó wọn á tò lẹ́yìn rẹ̀ tí wọ́n ń ṣe ṣáì ṣe bá ń fà ní kan lọ́fẹ́ jẹ àìsè magrib lásìkò rẹ̀ tí ò bá ní excuse tí sẹ́rí àgbà wọlé sẹ́wọ̀n kó ti sẹ́lọ̀ òfin sẹ́rí àìsọ pé bẹ̀rẹ̀ nàásìyẹ́ la tunalu ar-rukhsa pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn kì í ṣe dẹ̀kun fún yẹn so tí o bá ní genuine reason títẹ̀rí àgbà wọlé kò gbọ́dọ̀ jọ yín yóò ṣe bí Imam Malik ti wí bóòlù wí ó ní wàá jọ ìwọn fún salatul isha yẹn náà yọjọ pé òun fi ṣe náfìlà lẹ́yìn ẹ̀sán bá sálámà ọ̀rọ̀ àti magreth tó jẹ ọ̀rọ̀ àti ṣẹ̀ṣẹ̀ ìṣá ìlẹ̀yìn sọ̀rọ̀ tó bá yín bọ́lẹ̀ ọ̀ ẹ̀sán tó bá di lọ́la ó ní ti sọ láti rà sásìkò àwọn tó bá ní genuine reason tí sẹ̀rí àgbà wọlé kò sí náà lọ́dọ̀ màlìkíyà sọ̀rọ̀ tó màlìkíyà lẹ́ ń ka síra wọn bíi kíni àwọn tíra tẹ̀ wọ́n kà عشماوي عزية الرسالة مختصر خليل موطأ مالي gbogbo àwọn tó máa malikiya ni ló wà ní àwùjọ bíi tó ń tẹ̀lé ókè ó lè rí inú àwọn tíra yẹn pé wọ́n tó fẹ́ ṣe magrib tó lẹ́yìn ìṣá kíni jẹ́ bẹ́ẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ níbo lẹ́tí wá rí tó ń gbà tí àwọn tíra ń wọlé láti bí láti bí àwọn èèyàn ò sì differentiate tẹ̀tẹ̀rẹ̀ àwọn wọlé especially láti Saudi ya sọ àwọn táwọn afa sọ táwọn afa sọ ẹ rí i pé ń fa wàhálà púpọ̀ ẹ ló máa sọ pé ìlú tó àwọn sẹ́nu Mukhtasar ni àbí nínú Khalil mo rò pé ẹbí Mukhtasar Khalil <laughs> wọ́n á sọ di tíra méjì ṣé Mukhtasar ọ̀tọ̀ Khalil náà kọ́ ọ̀tọ̀ tó kò sínú tíra màlìkíyà màlìkíyà ọ̀gbà wọlé tó wà lọ́dọ̀ al Shafi'i àti Imam Ahmad so àwa lè sọ pé torí pé ẹnìkan ti sọ bẹ́ẹ̀ káàkiri máa ṣílẹ̀kùn fáwọn yẹn kẹ́ máa bẹ̀sìn jẹ́ àbí ọkí ló dé tí wò ó ti sọ láti lásìkò rẹ̀ tó o bá ti ṣe lásìkò rẹ̀ without any genuine reason gbàgbé ẹ̀ kò sáàyè fún ọ láti join wọn torí ẹ̀sìn ọ̀wà fún ká bàjẹ́ ẹni tó sì mọ̀ nípa ẹ̀sìn kọ̀ wà fún kò náà máa bẹ̀sìn jẹ́ wọ́n kàn máa ṣílẹ̀kùn fáwọn yẹn pé do whatever you like now. àwọn onísọmọ ọmọ píríncípù tá a ti fi lélẹ̀ ní ó dìgbà bá dáhùn ó dìgbà tí wọn náà bá dáhùn kí ló fà á. torí dírẹ́fà dùn gbogbo bí dẹ́ bá ti gbọ́nà lẹ́tì sí òrùn ọba àti yọ kàkàtí àlùfáàtìrì lẹ́sì rẹ̀ tẹ́lẹ̀ ńkọ́ tí bá ti bá rẹ̀ fẹ́ aleykum salaam. rárá o ẹ ní ká tẹ̀lé máa ń bá ẹ̀ ní ká kankan so tó bá ti ka kí ó tán báyà kó tó rúkọ dákẹ́ kí mímì rẹ̀ lè padà sáyè rẹ̀ ẹ̀yàn sì ké pátí àti mi ìmáàmù yìí dákẹ́ mímí tiẹ̀ yọ máa dá yọ máa dá padà rúkú nìkọ̀kan so tó bá ti ka fati àtẹ̀yìn inú súrì kati ìgbà tí ń ka súrà yẹn inú súrì karati àtẹ̀yìn ilé ìjọba bó ṣe jẹ aleykum. kátó sí àlùwàlá. ṣé màá ní ilé jáde bá àbí màdí màdí màní màdí. kí ni téèyàn náà gbọ́ kí lèèyàn á wò kí lèèyàn á rí torí pé omi ẹ̀ ṣàdédé kan àkọ́kọ́ ni pé oníkàlùkù kọ́ sọ ojú ẹ̀ ọlọ́run bá ti pa á láṣẹ pé ká rẹ ojú wa sílẹ̀ àwọn obìnrin náà kò wọ́n rẹ ojú wọn sílẹ̀ ẹ gbọ́dọ̀ tó bá sì lè tó bá fi lè tú ìjánu fún ojú rẹ̀ pé kọ́ máa ṣe tó bá wù ìyẹn máa dáràn náà ìyẹn máa wò ó kú wò torí ìrékòrè òun kọjá wọn tó ń gbogbo gbà ẹ̀yin náà máa wá wò ẹ̀yin ọmọ tẹ lọ ẹ̀yin náà kò sí tó pé ọkùnrin tí wọn bá ti dàgbà débi kó abẹ́rẹ́ ọmọ alẹ́ ńlẹ́kùlẹ̀ bí kò fẹ́yàwó ìkọ́sọ́ bá ti fẹ́yàwó ẹ̀rí pé ara rẹ̀ ọ̀rọ̀ wọ̀ ara rẹ̀ ọ̀rọ̀ kọ́ ara rí àwọn tí wọ́n wọ̀ kú ọ̀dẹ́ni ọmọ síntọ́ ọmọ pé rọ́bì ńlọrọ̀ pọ́ńsẹ́ àmọ́ àwọn tí wọ́n rí sá ń já tó tó máa ṣe ọlọ́ ọlọ́ àwọn ọ̀daràn nù. wọn ọ̀daràn nù adúpẹ́ fọlọ́ pé gbogbo yín ti fẹ́ yà wò. lórí eléyìí láti ẹ̀rọ ọba fẹ́ yà wò. tó tí ó fi kú ojú rẹ̀ ń jà nù. àbùrọ̀mọ́ rírì kúrì àbùrọ̀mọ́ wòwò kú wò. wọ́n á ní ìdílé mọ́ ọ lọ àwọn á pẹ́ tiẹ̀ bọ́ọ̀ máa lo. <laughs> Oh, ọlọ ìgbà tí ọlọ́run tẹ́ tiẹ̀ ọmọ tó bẹ lọ ẹ̀hẹ́ pé ọlọ́run dákùjọ gbọ́kọ́gbà torí mi ìfẹ́ kókó bá mi lórí sọ̀láàtì o ọ wá gbìyànjú kó tó bẹ̀rẹ̀ sọ̀láàtì ó gbìyànjú láti lọ tábà because at that very moment tí wọ́n ń bẹ̀rù ní máa ń ṣẹlẹ̀ táwọn wọ́n rò pé nǹkan kan ò tí ì máa jáde kọjá pé màdí ìyẹn ti ń jáde sọ ọ̀pọ̀lọpọ̀ máa ń fi màdí ìṣe sọ̀lá ti bẹ̀ tí sọ̀lá rẹ̀ jẹ́ sọ̀lá. the best option lọ sí ibi tó ti lè tọ̀ kó o sì lọ tábà kó o tọ̀ kó tábà. tó bá lè bá omi tó rọra tutù díẹ̀ kìí ṣe pé ice water o tó tutù díẹ̀ tó yóò jẹ́ kí ara rẹ tó ní ọ̀nba kọ̀fẹ́ gbọ̀n yọ̀rọ̀ rà tó bá ti wá rọ̀ tí nǹkan kan bàjáde tó bá fi lè ṣe sùúrù ṣẹ́jú méjì mẹ́ta ó rí kọ́ jáde tó wàá lè tá a bá yẹn kó lè bá bẹ̀rẹ̀ sọ láti rẹ kó o ti parí rẹ pẹ̀lú fọkànbalẹ̀ pé there is nothing coming out tó ń lọ pé yàn jù títí ká mọ̀ ṣe sọ láti pé ṣéèṣì pé nǹkan kan ti ń jáde báyìí ṣé wọ́n ìmáàmù tètè sálámà torí bí ìgbà tí nǹkan kan fẹ́ jáde tó kọ̀ yẹ bẹ́ẹ̀ kéèyàn ó ṣe sọ láti pẹ̀lú fọkànbalẹ̀ náà. pé kí máa ń láyé àwọn ọmọ tó yẹ wà kí máa ń láyé àwọn ọmọ ló pọ̀ jù kí ló pọ̀ jù. yóò ní láyé yóò ní sẹ́ ń láyé wọn ọmọ ọ̀dọ́ rẹ̀ ni kò yé mi. kò yé mi tí ò bá yé mi mo lè dáhùn. Hmm? tọ́ tẹ́lómi ò béèrè béèrè tó bá clear. Aleykum salaam. ó lè béèrè ó ní lábẹ́ ó béèrè béèrè gbogbo lábẹ́ lábẹ́ àwọn ìdáhùn ó ti parí náà náà náà. náà. ah bẹ́ẹ̀ ni lágbára pé ńgbà tí àforí kanlẹ̀ ẹsẹ̀ wa tá wa fi kanlẹ̀ tọ́yẹ kí ọmọ ìka wa kó yẹ pé a tẹ̀ lọ́nà tí ó dojúkọ alùkíbílà táwa rí i pé ọmọ ká méjì ti wà lórí afẹ́fẹ́ báyìí mẹ́ta ló kalẹ̀. bó wàá ní anábì sallallahu alaihi wasallam lọpọlọ ń pa mí láṣẹ kí n forí kalẹ̀ sórí oríkèé méjì ìgbà tí wọ́n ń kà ó ní iwájú àti mú one àtẹ́lẹwọ́ méjèèjì three méjèèjì ó di three orúnkún méjèèjì ó di five àwọn ọmọ kásẹ̀. ẹsẹ̀ méjèèjì ó di mélòó ó di méje so tí mo bá forí kalẹ̀ torí mi kalẹ̀ àmọ́ tí mo gbé mọ́kè ìdí ìforí kalẹ̀ tí mo bá torí lọ sókè ìdí gbogbo sọ àwọn èèyàn fi nǹkan kalẹ̀ wọ́n sọ náà á sọ pé tí orí bá tí sí kí torí wọ́n ní sẹ́ máa ní wọ́n forí kalẹ̀ orí ló máa ń kalẹ̀ imú ìkalẹ̀ jẹ́nẹ́rálì ṣùgbọ́n ṣẹlẹ̀ àlọ́ sọ pé àtòrí àti mú. sọ ẹ́rì kẹ́lómi náà tẹ́ bá la forí kalẹ̀ ọ̀hún ọ̀hún kan ẹlòmí tẹ́ bá ló forí kalẹ̀ yọ máa kọ́ra yọ máa họyìn yọ lọ́wọ́ kó lẹ́nu. ó ti gbàgbé pé ọwọ́ méjèèjì náà gbọ́dọ̀ ṣe kíni ẹni tó wọ́n fi yóò kanlẹ̀ dáadáa orúnkún wa ebi ẹlòmíì tó bá forí kalẹ̀ yóò gbórúnkún kéde tó gbogbo àwọn eléyìí àwọn forí kalẹ̀ ṣùgbọ́n ẹni tó fẹsẹ̀ kanlẹ̀ tí ọmọ àka mẹ́ta tọkanlẹ̀ tí méjì ọ̀kanlẹ̀ à ń bẹ lọ kọ́ ló gbà forí kalẹ̀ rẹ̀ nítorí pé méjì kéré sí mẹ́ta mẹ́ta pọ̀ ju méjì lọ òfin sì máa bá ìtọ́pọ̀ wù yàtọ̀ sí ètò kéré. tó bá pẹ́ sọ pé ká méjì lọ kalẹ̀ mẹ́tọ̀ kò forí eléyìí bó sì kí ló ń ṣe ni pé kí ló ń ṣe ilẹ̀ ń jó yín so tí bá ń gbé tó fi ń kalẹ̀ ra ń ṣeré nìyẹn eléyìí ọ̀yẹ́ máa mú ká tó pé máa mú torí kí wọ́n ní fi kanlẹ̀ wà á tẹ̀ mọ́lẹ̀ ò ní gbé sókè rárá rárá ó dìgbà tó bá kú ò ní forí kanlẹ̀ náà kò sí rọrùn sẹ́yìn ti dàgbà ni tó wá gbọ́ àwọn arúgbó tẹ́sẹ̀ wọn ti di kánkó tẹ́sẹ̀ gbogbo bá ṣe gbìyànjú tó kò lè rí ṣe eléyìí ọ̀tọ̀ àmọ́ wa kéékèèké yìí kí ló le ẹsẹ̀ rẹ̀ wàá tẹ mọ́lẹ̀ tó bá tẹ mọ́lẹ̀ nítorí ọlọ́run ó tẹ mọ́lẹ̀ nítorí nǹkan mi nítorí bọ́ọ̀lù abẹ́ ìkẹ́tì ẹ̀ torí pé ẹsẹ̀ wa tí o bá ní flexibility láti ṣe tọ́lọ̀ yóò flexible láti ṣe ní tí èsè tọ́lọ̀ náà. ní rákà ẹlẹ́gbẹ̀ẹ́ láti máa dùn ìdẹ́ṣẹ́ láti máa dùn ní rárá rárá bẹ́ẹ̀ bá jókòó bẹ́ẹ̀ kó aṣọ láti ń jẹ ọmọbẹ nínú àfọkànhá sọńdà kan náà lẹjọkọ bẹ́ẹ̀ sì jókòó ń tẹsí àwùjọ alákọọkọ lẹjọkọ lẹlẹkejì ilé lọ́rọ̀ imam malik àtọ̀rọ̀ imam abi hanifa imam malik wọn jókòó tawarukan ní méjèèjì ẹ fà áwọn ìdíyìn kalẹ̀. ẹ ti ẹsẹ̀ àlàáfíà sábẹ́ ẹsẹ̀ yín ọ̀tún ẹ nàró ẹsẹ̀ ọ̀tún bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa jókòó gbogbo jókòó gbogbo jókòó kọ́dà kó ṣe pé jókòó láàrin méjèèjì ni máa máa gbogbo jókòó nù sọ́lá ó sọ pé gbogbo jókòó nù sọ́lá fọ́fíráṣ ẹ gbé awẹ́ẹ̀dì méjèèjì lórí ẹsẹ̀ òsì ẹ wàá so imam ahmed àti shafi'i làwọn wo àdìsí abu ahmed as-sa'idi radiyallahu anhu wọn nàbì sallallahu alayhi wa sallam gbà ń ṣe sọláàtọ̀ fún wa ní sọláàtì tó ní tẹ̀síáhùdù méjì ìwà tó jókòó ó jókòó ó jókòó tó fi òsì á gbé di á nàró ṣùgbọ́n wà tó dé tẹ̀sáhùdù ẹlẹ́ẹ̀kejì níbi tó ti sálámà ó jókòó tawarrukan irú ètí malik sọ yẹn ike ó fi awọ ẹ̀dì rẹ̀ lélẹ̀ ó ti ẹsẹ̀ rẹ̀ òsì sábẹ́ ojúgun rẹ̀ ọ̀tún ọ̀hán náà ro ọ̀tún. ètò túmọ̀ sí pé ìyàtọ̀ ń bẹ láàrin jókòó ahmed irú rẹ̀ ló náà sọ àti ṣáfìrí tó bá wá jẹ́ pé ìjókòó kan ń sọ láti ní kọ́ bí àṣùbà bí jùmọ̀à bí sọ̀láàtù bọ́hà bí àwọn náfìlà tó jẹ́ rákà méjì kó láti máa jókòó tá a máa jókòó irú jókòó tá a máa jókòó ní tàṣàhúdù alákọ̀ọ́kọ́ ni àbí rè tá a jókòó lẹ́lẹ̀kejì ẹ̀yin tẹ́ tẹ́ yá lọ́dọ̀ Ìmáàmù Ṣàfi'í ó ní gbogbo jókòó tó bá ti jẹ́ ti sí sálámà irú ìtànàbì ṣe nínú hadithi abi humayd as-sa'idi nígbà tí wọ́n sálámà láàmà sí tawarruk àtàwọn ìdíwà lélẹ̀ á ti ẹsẹ̀ wò sí sábẹ́ ojúgun ọ̀tún á nà rọ ẹsẹ̀ ọ̀tún. ahmed wọ́n sọ wípé rárá irú ìjókòó tí àwọn ẹbí máa jókòó lẹ́yìn rákà méjì ńlá máa jókòó tá a sálámà torí pé eléyìí sálámà ó wà lẹ́yìn rákà méjì. Ese sálámà tí wọn lẹ́yìn ìjókòó méjì ajẹpẹrù ìjókòó tá a lè máa jókòó lẹ́yìn rákà méjì lájókòó tá a fi sálámà ìyapa yẹn náà bẹ láàrin àwọn méjèèjì tí ẹ bá mọ fẹk tí ọba wà níbi tó jẹ́ pé àwọn èèyàn wá láti kọ́ńtì oríṣiríṣi tó bá ń ṣe sọláàtì tó bá jókòó lẹ́yìn tó bá wò kálukú ó lè sọ mọ́tà báyìí lélẹ́yìn tẹ̀lé mọ́tà báyìí lélẹ́yìn tẹ̀lé mọ́tà báyìí lélẹ́yìn tẹ̀lé kọ́ńtì báyìí lélẹ́yìn tiwa. kọ́ńtì báyìí lè tù wá rò pé torí pé fíkìú kálukú ń tẹ̀lé ìmáàmù kọ̀ọ̀kan nílùú wọn yẹn bí sọ pé wọn ò ní yí padà ó dàbí àwọn nàìjíríà yìí náà ni tọ́ba rí wọn bí kí ò sì wọn mú wọn jọ kọ́ wọ́n sì lẹ̀ ẹ táwọn ní ọ̀rọ̀ àwọn

so ọ̀rọ̀ kan ọ̀sọ̀ àti. so àwọn eléyẹ so bí àwọn àbúrò ànífà mi wà sí báyìí wà sọ́dọ̀ ńlọ ìlọ ìlú ó gbọ́wọ́ lẹ́nu so ó sì ká àkọsí báyìí àwọn tí ń tẹ̀lé súnà ni so torí ẹ̀ lọ́dọ̀ àbúrò àwọn tí tẹ̀lé mọ́tò àbúrò ẹnìkan ti rọ̀yàn lọ́mọ kárí nígbà tó rí túnṣe àtúnṣe àtúnṣe ọkà ramu ni pé ọfẹ sọsọ láti dèrè ni <laughs> torí pé òun wù mí lọ́dọ̀ ìyàwó òní ká ṣe bẹ́ẹ̀ lórí wọ́n ti rí àti ọjọ́ pé déyàn mà kò kún sí rí agídí tún wà bó ṣe rọ ẹni ẹlẹ́ni lọ́wọ́ nù tó ń torí di eléyìí ẹ rí i pé alihamudulilayi ọlọ́run tún sàmì wá lẹ́yìn ọ̀rẹ́ wọ́n ń ṣe comparative fiqh kí ni wọ́n sọ kí ni wọ́n sọ kí ni wọ́n sọ kí ni wọ́n sọ kí ni wọ́n sọ gbogbo ọ̀rọ̀ kálukú kí lè rí ẹ kí lè rí ẹ kí lè rí ẹ kí lè rí ẹ ẹ̀rí kálukú àwa jókòó àwa wò torí kọ́rọ̀ tí wọ́n sọ kò tí ẹ̀ bá mu lágbọ́n abíṣì torí ẹ̀rí yẹn kò ràn ọ́ lọ at the end of the day ó mú result jáde result rẹ̀ yẹn ni wọ́n gbọ́dọ̀ fi sí náà so àmọ́ pọ̀lọpọ̀ àwọn òsè bẹ́ẹ̀ àwọn kan máa kó apá kan sọ apá kan sọ so ló fi jẹ́ pé tí kí o padà sọnù mọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ eléyìí tó kí wọ́n máa tí wọ́n ń kọ́ nílùú wọn àwọn ọ̀ma eléyìí tí ṣe ń wò pé eléyìí wá eléyìí wá eléyìí wá rìsọ́ọ̀tì já sí wa kò ní mà rẹ̀ lọ́kàn máa ṣẹ̀sìn bí ìgbà téèyàn ń ṣeré ṣe eléyìí ò sì yẹ wa tura ló ṣe jẹ́ pé téèyàn bá fẹ́ máa tọ́kà eléyìí tó kọ́kọ́ tó wà general láwùjọ rẹ̀ wà mọ̀ dáadáa tó bá ti dáadáa so wọn wá tún lọ tún kọ níbi tí wọn ti máa dàlàyé fún ọ sọ orí ìtàn sọ ko kò ṣe o ìdí tí o sì fi ṣe tí o sì wájú o ti kọ́kọ́ yí ọ lẹ but o níbi láti apply rẹ why ọkọ why àwọn sábàbí yẹn wà lọ́dọ̀ rẹ wàá dì so pẹ̀lú báyẹn rẹ ó dà gbà fún wa ti ń jà káyé bá dákun bá lè wa. ọlọ́run bá lè jìnnà sáwùjọ wa ọlọ́run bá lè ibi tó ti dé ọlọ́run dákun dá dúró ń bẹ̀ àwọn èèyàn tó ti ṣe ọlọ́run bá wò wọ́n sàn ọlọ́run bá wò wọ́n sàn ẹni tó sì jẹ́ pé ó ti bá bẹ̀rẹ̀ tó jẹ́ mùsùlùmí ọlọ́run bá foríjì wọn ọlọ́run bá foríjì wọn ẹni tí ó sì ń bẹ lára rẹ̀ tí àjàkáyé àrùn bá gbé jìnnà sáwùjọ wa gbogbo bí tó ti dé náà láwọn orílẹ̀-èdè ilé ayé ọlọ́run bá gbé kó ń bẹ náà ọlọ́run bá fáwọn náà lálàáfíà ọlọ́run bá kó sànù gbogbo wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu